kọ́lá ilé ẹlẹ́jàre ìwọ tó ti mọ̀ yóò kọ́ tó tún forty five ó ti kékeré wuli tó má jà yára ò lọ kúrò kò gbọ́wọ́ kí. tààrà ẹ̀ lè rí bẹ́ẹ̀. àwọn ni star boy ọjà ṣe. Ah, àwọn àyè wo bí bá jí sórí kan ò ní sórí burúkú ṣáyẹ o pẹ̀lú pé gbogbo àmì jẹ́ tó kù kánà ò sórí bú mò ń bọ̀jà. ara ló ta má lójú. o sí wàhálà o ó dé sọ fún mi kò sí wàhálà ẹ̀yin àgì nǹkan kò sọ fún mi pé kò sí wàhálà kí ló ṣe láàrin òpè lọ́rẹ̀. ó ní kò sí nǹkan kan ẹ wọ́n ń jà lé kejì ṣe wá kàn ẹ. wọ́n ń jà lé kejì ṣe wá kàn mí but ẹ ń pariwo nà mú gbọ̀ nà ń explain fún mi kí ló ń ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ wàá lọ bí wọ́n bí tó ti ṣẹlẹ̀. a ní kò explain fún mi sẹ́ẹ̀. kí ni mo fẹ́ explain fún ẹ gbogbo nǹkan ló fẹ́ mọ̀ tsọ́tsọ́tsọ́tsọ́ kí ló ń ṣe ẹ. ẹ̀gbọ́n ga àwọn tàbí bá ń sọ náà ẹ̀ tẹ̀fẹ́ báyìí lẹ́yìn ṣe bẹ́ẹ̀ náà ẹ má ní sùúrù gan na. orí ẹ ti yá àbí ó mọ̀ pé mi mo gbà ẹ síbí báyìí kò dẹ̀ take mi ní a minute láti láti lé ẹ jáde. ẹ at the same time ẹ lè gbà mí náà bẹ àgbẹ̀ kẹ́hìngàn máa ṣe bẹ́ẹ̀ tó bá pààyàn sọ yẹ kéèyàn máa gbọ́ nà. orí ẹ ti yí dry clean? aṣọ obìnrin ló ń fọ. wọ́n ṣọ ìyàwó ẹ tó kù. ẹ ṣe. bá a jí yóò máa wọlé lọ nìyẹn. Fọlákẹ́ tèmi nìkan. Ẹ̀rẹ́ ló mọ̀ mí. Ẹ̀mẹ́ta níta. Ẹ̀mẹ́ta. Fọlákẹ́. Sọmọpọ̀ ọ̀la ló ń padà sí skul. Mi ìfẹ́ kó wá dé skul kó wá lọ máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Nítorí ìjọ òun mo kà á nu pépà ìjẹta kọ́ ni pé àwọn ọmọ kan skul ní high institution kan àwọn wọn pera wọn jẹ́ síbẹ̀ mm. tí wọ́n ń ṣe nǹkan kátàkátà mi ìfẹ́ kó ṣerú ẹ̀ o kó o rántí ọmọ ẹni tí wọ́n ṣe fọlákẹ́ ṣùgbọ́n má dẹ̀ yìí torí pé ọlọ́run ti fún wa ń chẹ́ǹjì kan pé àwọn ọmọ bàbá ẹ lówó àdẹ̀ tí lówó torí mi ìgbà chẹ́ǹjì la ní ọlọ́run àdẹ̀ ti fún wa lówó ṣùgbọ́n fọlákẹ́ ìyá. my dear tó ń torí ọlọ́run mo ń bẹ̀ yín má kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó mọ̀ pé wọ́n nìkan ni mo ní ojú kan tí mo ní tí mo fi ń rìnrìn ọmọ pé wọ̀ ni torí ọlọ́run ó dẹ̀ mọ̀ pé àwọn kidnappers wọ́n à ń tàn sí hmm. jọ má kẹgbẹ́ má rìnrìn kan má kọ rẹ̀ torí ọlọ́run má jẹ́ kí ikú lọ́jọ́ àìpẹ́ ó mọ̀ pé bàbá ọkùnrin ni òun sì lè sẹ́kùn fẹ́ bímọ bóyá ní gbogbo ni mo fẹ́ bẹ̀rẹ̀. irú ọ̀rọ̀ katakata ló sọ yìí ẹ máa wo ọ̀rọ̀ katakata lẹ́nu ẹ̀yẹ kẹ irú ọ̀rọ̀ wo ni àní bọ́mọ wí tó ń sọ katakata lẹ́nu má dáyà ẹ lóhùn jàre Fọlákẹ́. dájì mo gbogbo ọ̀rọ̀ tẹsán pátápátá ni mo ti gbọ́ and um, I promise I'll be a good girl. that's my girl ṣé rọmọ mi ṣé wọ́n rọmọ mi that's my girl and sorry anything tó bá need tó bá ti dé school má hesitate tó o bá ti lè pè pé mọ́mí ẹ̀ ó máa tẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n and ẹ wo ṣé gbogbo tó kù ní sọ yìí yẹn ẹ jọ bá mi kó fọmọ mi kó kó lọ sí till I go out. Kí ló ń wo bàjì? Kí ló ń wo? Ní sùúrù wo ìwọ wo nǹkan táwọn ọmọ yẹn wọ̀. Táwọn bàbá tó wọ ọmọ wọn máa ń ṣe ga tó ń lọ ṣe ga tó ṣe ga èmi tí mo wà wá kẹ́ nípa yìí ni mo àbí kọ́mọ̀ wọ̀ lára yìí kò sí lára mi. mi ò lóhùn mi ò máa wo àwọn ọmọ yẹn wo nǹkan tí wọ́n wọ̀. bébì fi fọ́ọ̀rìn lẹ̀ lóòótọ́ nǹkan tó wọ̀ kò dáa. síkàtì yẹn máa dín kó. gbàgbé yẹn èmi ni kò máa wò ó ti gbọ́. ó yà kí n ti ń yòrà. so gbọ́dọ̀ máa lọ. mo ti jẹ́ kó rùn dáa. 那个地方我玩，那我又不知道。哎呀，jẹ́ òtítọ́ yìí ni kò tó wọlé máa wáyé jẹ́ o. ṣe rí ẹ mọ̀ pé ẹ máa ń disturb mi gan lórí pé báwo mo ṣe ń ṣe báwo mo ṣe ń live kí ni àṣírí ẹwà mi mo dẹ̀ máa ń sọ fún yín pé ẹ máa wọlé fọkànbalẹ̀ wípé ẹ níṣòro ṣe rí àṣírí ẹwà mi gangan òun ló jókòó yìí Tinúkẹ́ lórúkọ ẹ ṣe wá rí gbogbo jíjẹ múmu ìrọ̀rùn mi tó ń bá dé ní school tí mo máa ń sọ fún yín pé ẹ níṣòro rárá ẹ fọkànbalẹ̀ Tinúkẹ́ ni ká máa dúpẹ́ lọ́wọ́ Tinúkẹ́ mo fẹ́ sanwó school fees nígbà mi òun ló máa sáré ẹ jù. àpárùn mo rí bó ti gbìyànjú ó ti ṣe é débi pé kí n lọ àwọn àwọn òbí mi ètí tí mo fi wá mi nígbà. o ṣe ọmọ dáadáa mi ò ní wá ẹ tì ó ti máa ń ròyìn ẹ náà torí èmi ìgbà kan mi ì jẹ́ kó gbádùn pa kí ló ṣe ń ṣe wọn náà mọ yín ò gbàgbà fọ̀ ó ń kàṣọ ọwọ́ mi báwo gbàgbọ́ ọkọ mi ṣàánú mi má má kó bá mi a ní kì í ṣàfọkàn mi balẹ̀ kí n fọkàn mi balẹ̀ ẹni tó ń ṣe mi ò wá mọ̀ pé wọ́n ni mọ̀ pé wọ́n lọ́lọ́run wọ́n sí mi pé kó ṣe mí lóore kó dojúkọ mi kó ṣe mí lóore gbogbo ẹ̀dá tó bá ti ń ṣọmọ ẹni lóore èèyàn náà ló ń ṣe lóore yẹn ṣe àyà mi ṣe mo dúpẹ́ mi ni wà ní ti. mọ́mí kò tọ́pẹ́ ṣe rí ọlọ́run ọba tó wà lókè ọba olóore ni ọlọ́run nìkan ni ká máa dúpẹ́ fún kọlọ́run ṣáà ti máa ṣàánú gbogbo wa ah, mm. ọlọ́run ló ṣe é mà. ìṣe ọkọ mi ah, ó tọ́pẹ́ o ó tọ́pẹ́ ó jọ pẹ́ lọ pàápàá lóko ah, tó gbénú gbèsè ayé ọmọ mi ẹrù ńlá ni kò dẹ̀ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èṣù ò ní yà yín ẹ̀ bára yín kalẹ̀ ọkùnrin àbíró obìnrin àbíyè tẹ́ bá wá kàwé yín náà jáde tẹ́ ẹ sìn jọba tẹ́ ẹ sìn orílẹ̀-èdè bàbá yín ẹ wá ní wáṣẹ́ kiri kọ́lọ́run tó yàn dáṣẹ́ fún yín iṣẹ́ tó máa yó yín yó ọmọ yó àwa òbí yín dédé tàbí yín tẹ́ tún máa fi wúlò fún orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run àbá mi jíǹkẹ́ fún yín gbàrà lọ́nà <laughs> ọkọ mi mo jẹ́rìí ẹ̀ o mójú lọ sọ́jà. ọmọ kan bu ọnù hostel wa ń jẹta ọmọ if you see this girl tó bá ń gbọ́ èmi náà dó èmi náà dó this girl is pretty ó ga síbẹ̀ ó gallant ó kàn ṣáà wọlé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀bí méjì ọmọ ọmọ yìí dùn ah, i swear to god. jọ bó ṣe kà á mọ̀ mọ̀ ẹ́ ó fẹ́ fẹ́ mọ̀ ẹ́. Ah, ṣé kàkí ló kèmí àti bí ní fọ́mọ̀ kọ́ ẹ pé tí wọ́n bá rí nǹkan tó da kéèyàn sọ náà ni. báwo dẹ̀ class lánàá. it makes sense now it makes sense. torí nǹkan tí lecturer ń kọ́ mi mo mi gẹ́ẹ̀tì ẹ̀ ó ti ẹ̀ kọ́kọ́ sún mi náà. ọlájà mo bá mi lecture yẹn gan-an eh? seriously it make sense gan-an. o fọmọ ló wà kára mọ ètò yẹn náà ọmọ yìí ti kọjá nǹkan téèyàn máa rí téèyàn ò ní sọ. bàjí ah! Ah, ọmọ nǹkan tó já mi sí yóò dáa màá wá rí ah. ọlọ́run ọba ń gbọ́ kó máa gbé inú wo lẹ̀ máa wá rí bàjí àwọn ọmọ gọ̀ngàn ló wà àbúrò àgbálẹ̀ síbi ni. ọmọ tẹ́mi wí ò lè gbalẹ̀ síbi o balẹ̀ sí hostel yìí láti láìláìláì this girl tell me she's of high class ah, a ní nínú gbogbo hostel wa ta kàn pa gbogbo ọmọ tó wà nínú hostel yìí pọ̀ ọmọ mẹ́wàá ẹ̀ tí tọ́ ọmọ tí mò ń sọ yìí this girl is pretty she's tall she's fit she's ọmọ. kìlẹ̀ àdúgbò pariwo ni kí n ṣe àdúgbò náà. owó fi àwọn ilé ìsìlẹ̀ gàrí later thing gan. a kò máa pariwo especially bọ̀bọ̀ tó tẹ wọ káńgọ̀ ẹ̀ kí ló máa ń ṣe gan-an náà gbà adémíṣẹ́ kò mọ jojú ẹ̀. lọ́wọ́ sí ìbọlẹ̀ ó lò lè ṣe investigation tó lè ọlọ́pàá. èmi ò kàn láìkì ṣìnà ni if number ti bọ̀. Oh, o mọ problem bẹ́ẹ̀ ní sí problem ni pé o mẹ́ni tó rí lè wá wá táìkò mẹ́ni tó gbá wá lásán sínú ọgbà yìí sínú kọ́ńpáàndì mm. yìí mm. ah! láàrin ìṣẹ́jú mẹ́ta máa fún ẹ níròyìn ayọ̀ <laughs> ó mú mi. kí mr kó kó tiẹ̀ kó kú lọ́wọ́ kan. <laughs> kò já sí ọdún wo sí. kúrò ló máa ṣe yẹn á she's a damsel láti ìgbà ẹ̀ ń bá ẹ sọ láti wákàtí ìlọ gbogbo ẹni tó ga tó sì gbọlẹ̀ ìṣòro ní fún mi máa bá anybody sọ̀rọ̀. wàá ah! para ẹ̀ èmi kì yóò kúkú kan bí kì í ṣe iye eh. àwa rè tirigoti. o ti kú tán fìyẹ́dà <laughs> rẹ̀ ti kú tán ṣọ́ọ̀bì sí ẹ ni. má máa tan ra ẹ tó fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ tẹ́mi ṣe gbà yìí àwa ti gbà fọ́ ọlọ́run ọlọ́run gọ́dẹ̀ gbà fún wa torí pé àwọn ló fún wa lẹ́mìí. ẹ lo. o ti kú. tí o bá kọ hundred wàá lò pé. àlọ́ ti kú wà á lò pé kò ṣe bí jù bẹ́ẹ̀ lọ wà á dọ̀dọ̀ bàbá mi lọ complain. gbàgbé ayé ọ̀sẹ̀ ni. <laughs> Ah ah <laughs> pẹ́ mo ti gbọ́ owó ń ṣòlè fún mi ní five minutes jọjọ ọjọ́ fẹ́ sáyà attend sọ́rọ̀ ẹ̀mẹ́ kan okay okay dear love you dear mo ti gbọ́ take care. Oh ah, ah. God, love you dear. Ah ah eh. Ah eh. ah, ẹpin ajá jágbàgbé yìí ọ̀rẹ́ nǹkan. ó wà pọ̀ wà nínú rúmi báyìí. ó hmm? wà nínú rúmi náà kí ló ń ṣẹlẹ̀ kẹ́rù dẹ́. Ah, ah. kò sí ìlú tó pàgọ́ ẹ̀kọ́ gbé mi. Ah, nẹ́tíwọ̀kì ní ìjọ. ní débìrì kò wúwo ẹ̀rọ. ló tún ṣẹlẹ̀. ó ní bí ẹ̀kọ́ ga báyìí wá ga jáde tán báyìí. ní àìtí báyìí tá ló ń kí mi. gẹ́ọ̀ ṣé mo dáhùn ṣàbọ̀ ọ̀rẹ́ mi Tinúkẹ́. kí ló ń ṣe é kí ló ń lò nígbà ṣé Tinúkẹ́ ga ni ṣebí Tinúkẹ́ kúrú mo sọ yẹn tó ga tó jáde tán sẹ́yìn báyìí pòrópó. èmi ò mọ ẹni tó ń sọ o mi ò mi ò dá yẹn mọ̀ wá mi ò mọ yẹn mi ò mọ o kí ló ń wá fún náà. kí ló ń wá fún kí ló ń ṣe ẹ. kí ló ń wá fún ọ̀rẹ́ mi mo mọ̀ tó ń fẹ́ kí wàá ní. ìjọba mi ti sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ ni mò ń sọ fún ẹ àwọn onítìátà ló wá bá mi wọ́n nípa òní ìdọ̀mọ́ tó ga tó ní pòrópó lẹ́yìn. ọwọ́ mi lẹ ti máa béèrè ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ má láì tètè mọ́lẹ̀ ni olè yìí mo lọ wọ́n wo ẹ fi mí kalẹ̀ jọ mi ò ráyè sí i jù. wọ́n bí wo wo bí o ìfòsí o má dà lé o má ó gbìn o wọ́n wọ́n wá bí. Right. Special much. Yeah. Yeah. Gracias. Yeah, no, but even question kan tí wàá tún fẹ́ bí lọ́wọ́ yìí. Ǹjẹ́ ti rẹ́ nìkan sọ beautiful gan. Well, I hear that all the time. Ṣé mo lè mọ yín jù báyìí lọ? Àti pé no. lè fún mi nọ́mbà yìí. Bẹ́tí jọ, má bínú. Ìwé I don't do this, right? But no You're your light through my heart. Where the sun sets in the night. And if my love is blind, I don't want to see the light. Ah, olójú ọgbà mi bẹ̀ ìrìn wáyé. My dear, for you. Dear. Fall baby. Yes, Daddy. That's my only daughter. <laughs> eh? Yeah, Fọlákẹ́, orí Fọlákẹ́ mi. Only daughter tèmi náà ni. Sí ẹjọ́. Èmi ni mo bí nǹkan mi. <laughs> Inú mi báyìí ni mo gbé sí. Eh. Ọyàn mi ló mú sí wá ní my only daughter. Ìwọ ló bí nǹkan ẹ̀. Èmi ni o. O gbọ́mọdé Ah sí èmi ọmọ ilé wa ni. lákẹ́tì ẹ ti tẹ́jà rẹ jókòó sí mi lẹ́sẹ̀. Mm. Ah. <laughs> kí wọ́n mi máa jogún jù. that's my girl. <laughs> fọlákẹ́ kí lè tó ń jókòó sórí ẹsẹ̀ ọkọ mi. Ah, fọlákẹ́ how are you. ọmọ mi ni na fọlákẹ́ eh, fọlákẹ́ ti mi nìkan eh. <laughs> my daughter. Eh. ọmọ tèmi náà ni. ọmọ ẹ ni o ṣé o mọ̀ pé o mọ̀ pé o gbọ́mọ kankan débi ṣé o mọ̀ sá. <laughs> ẹ sọ̀rọ̀ bíi pé tí ò bá sèmi ọmọ ilé wa. omi <gasps> ẹ ti ń jẹ owó nìyẹn o. ọmọ mi ò jẹ orí yẹn sọ orí yẹn sọ. mo ń jẹ owó. <laughs> but you know she's your mom she's my dear. Mm. <laughs> um, oh, let's not forget. Uh, Fọlákẹ́. Yes, sir. In a week's time me, birthday. Yes, sir. Ó ti gbàgbé. Mm-mm. Oh. I have a surprise package for you. Wow. Yeah. Hmm. Let it out. Hmm. Tell me now. That... Uh, no, no, no. Me ì lè one for like it. Nítorí pé hmm. ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá Cooking kí ń ṣe báyìí kò kí ń <laughs> ah daddy I can't wait but ẹni sùúrù o mm-hmm. I hope ẹ ṣe máa ṣe pàtí mi fún ah my dear. Oh, ò lè tẹ̀lé wa lọ sí amẹ́ríkà yẹn èmi ò mú ẹ lọ ah. Hmm. Ah, I oh. trust my dad. Fọlákẹ́ tèmi nìkan. Yes, daddy. Let me tell you something. Shori birthday there. America máa lọ máàkì. Yes! <laughs> My girl ti gbàgbé ni. Oh my God, I'm so happy. In a week's time, I need trip down lọ sí Àgọ́ṣe kọ́kọ́ l'Amẹ́ríkà náà. I trust my dad. <coughs> And I trust you too, mommy. yes, <laughs> sir. Allopathic, no. Hold on. Hello? Hello? Eh, cousin, ẹ jọ̀ọ́, Private number. ń sọ̀rọ̀? Private number lẹ fi ń pè mí yìí náà. Ẹ̀yin ṣì má hide nípa William Hyde number àbí Hyde number. Ṣé èyí tó wá important bẹ́ẹ̀ pé mo fẹ́ kí mi àti yín ríra kájọ sọ̀rọ̀ kájọ dialogue. Báwo lè get number Emma <laughs> Ẹ wàhálà èèyàn bíi tiyín náà lèmi náà mi ò kí n ṣe boko haram. all right okay but then on one condition. kí ni condition náà. next time sáà máa pè mí ẹ reveal number yẹn. ṣe rí nọ́mbà yẹn náà mi ò ní lè ṣí mo mọ̀ pé tí èmi àti ń bá ríra wa ẹ mọ̀ pé n tó ń bá yín sọ̀rọ̀ ẹni tó tó tọ̀ ni mo kàn fẹ́ fi sí suspense ni. all right thanks for calling anyway. all right. Like I can't live without you, I just can't die. My future lies with you. Yeah, yeah. Hmm. Yeah. ọlọ́run á jẹ́ kẹ́ jèrè wa lágbára ọlọ́run. àbí ọkọ mi. ọ̀rọ̀ lórí ẹ̀gbọ́n mi kọ́ládé ni mo fẹ́ bá yín sọ màámi. ṣé kò sí. ó má bàa sí náà ni màámi. bí ẹ̀gbọ́n mi ṣe ń hùwà sí tinúkẹ́ ìyàwó àfẹ́sọ̀nà tí ẹ mọ̀ mọ́ kò dá bó ṣe ń hùwà lórí ọmọ yẹn. bí báwo. màámi mo ṣe bẹ́yìn náà mọ̀ sí bó ṣe ń hùwà sí mi. ṣẹ́rí níjẹta ẹ bá rí mo wọlé mo bá ti ẹhùn tinúkẹ́ àti bọ̀dá mi nulẹ̀ ẹ bá rí bí bọ̀dá mi ṣe wùwà sí ọmọ yẹn bí ìgbà tó jẹ́ pàjá náà bá sọ̀rọ̀ kò dá màámi mo fẹ́ jẹ́ kẹ́ ẹ fi wé pé tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní obìnrin báwo ló ṣe fẹ́ rí màámi mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá ẹ̀gbọ́n mi Kọ́ládé sọ̀rọ̀ lórí ẹ̀ o kò dá o wọ́n ń ṣe ọmọlúàbí ò ṣe báyẹn o tó bá dẹ̀ ti lójú mi síbòmí kó jẹ́ kẹ́yìn gan mọ̀ o ṣe ṣó ti délẹ̀. mo ti délẹ̀ màámi o. o ṣe ìkankan ló tiẹ̀ kọ́kọ́ yà mí lẹ́nu sí wọn náà ni wípé o ní tó bá jẹ́ pé mi mọ̀ ṣé tèmi ò bá síbẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ mi ò mọ nǹkan tí mo lè ṣe ìyẹn ni tó fi sọ pé ṣé mi mọ̀ èmi mi ò mọ nǹkan kan èmi kì í máa ṣe ìyà bọ́n fi ta mi mà kí èmi ò mi mà kí ń gbàgbé olóore mi ò dẹ̀ sínú ìyá tó yẹ pé ohun tó bá ń jẹ lẹ́nu báyìí òun ló mọ tó bá ti gbé mi ò ti tán bá a ṣe wà yìí tinúkẹ́ kì í ṣọmọkọ́mọ sí mi sí gbogbo wa pàápàá bá a ṣe wà tó yẹ pé à ń bẹ lọ́hùn níwá yìí àwọn tinúkẹ́ náà kì í ṣe pé ṣe ni wọ́n fi gbogbo ara ní àmọ́ wọn ọba agbára tó ní ó ń sá fún wa ṣé yẹn ni màá sọ yí pé kínní ẹ kò burú o ti sọ fún mi nìyẹn iṣẹ́ ti di ṣíṣe fún mi báyìí èmi pàápàá ti wá fẹsẹ̀ sí i. ló ṣojú mi ikọ́ ló ti ṣe máa fẹ́ lómi ọmọ mi ò lè fẹ́ yàwó méjì kò dẹ̀ ní í fẹ́. Hello. Hello. Báwo ni ṣe wá òkè? You again. Of course, tó máa ń pè ẹ́ ní gbogbo ìgbà well, I'm fine. I'm alright. right. Ẹ̀yin kò gbà mí láàyè kárìíra one on one kájọ sọ̀rọ̀ ẹ jọ ṣe mọ̀ pé mo bẹ̀rẹ̀ bá mi ṣàkọ́ ẹ ṣe fún mi. Sí mi yẹn ò ṣe problem yẹn But, Mama, máa báwo yìí fẹ́ send address to me? yín báyìí nígbà tó yẹ pé private number lè fi ń pè mí. Eré Ìkòròdú lèmi ń gbé ní sáìdì gbólóhùn. Well, ṣé ẹ mọ̀ lọ Ìkòyí ṣá? ṣé ìkòyí lè ń gbé ni máa ń wá bẹ̀ gan. okay um, uh, free number yín at least reveal your number then i will send you a text. all right ẹ mọ̀ kọ́ tí màá ṣe nísìn màá fi nọ́mbà mi gangan màá fi pè yín báyìí mi ò ní hide nọ́mbà mi ọ̀rẹ́ màá pè yín padà ń sìn. all right as soon as you do. Wow. Hello? Hello. Finally. <laughs> All right, uh, my text address office missing because okay. for security reasons, me for any home address. We really appreciate it. Mo dẹ̀ mọ̀ pé tẹ́yìn gbọ́ bá rí mi, ẹ̀ mọ̀ pé mi kì í ṣe All right. Bye. Finally, wọ́n ṣe rí bọ̀bọ̀ ìṣòkà. Private number ṣá. Oh, please, uh, um, driver, be careful. No problem, ma. Hey! You didn't me. You did. You did at last. Fine boy no kọ̀bọ̀. Má gbàdú. Oyi. Ìkòròdú igbó olóhùn. Yéè! Let me call my baby. Hello there. Hello. Yeah, baby. <laughs> Guess what? Uh, huh. Kilo ṣẹlẹ̀? Mo wá clinic ẹsẹ̀. Kí ló ṣẹlẹ̀ ṣáà lè rí àní kí ló hospital? Ẹ ó ti ń rẹ̀ mí láti bí ewíkẹ̀ èkó mi ti ẹ̀ lè jẹ́ òun kan máa ń rẹ̀ mí. So wọ́n ṣàwọn ṣe àwọn test oríṣiríṣi fún mi. Guess what? Kí ló ń ṣe ẹ sọ̀rọ̀ straight yìí kí ló ń ṣẹlẹ̀ sí ẹ? Bíbí ẹ ti lóyún o. Kí ló máa ń ṣe ẹ lọ́mú náà lọ lẹ́yìn? Ah, kí ló ṣì gan? mo lóyún èmi lóyún fún ẹ iṣu bi. wo bí wo ah, ah. bí jọ torí ọlọ́run ò jọ o oh my god market kí wọn wà lọ́pọ̀lọ́ ara. ok ó pè mí sípò lóyún ní ah, àti ẹ̀yẹ̀ mi mọ̀ pé kò sí owó kankan lẹ̀. o fẹ́ o fẹ́ o fẹ́ kára irẹ́ sí mi ọlọ́run ò lè fún ẹ ṣe ọlọ́run ò lè fún ẹ ṣe. wo bí máa gbọ́ tó bá gbọ́ níbi téèyàn ń gbọ́ràn kò tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó máa gbọ́ sórí oyún ìwèrè tó lóyún yẹn a máa fi parí ọ́ láàsì ni bó ìgbà mélòó náà ló ká ṣe kò ṣe bí wọ́n ti wà ní final year. mo mọ̀ bọ́ọ̀lù tẹ́gbọ́n mi jọ lè rí gbà wàá sango nígú. ọ̀hún má bàa múdù mi jẹ́ náà ọmọ ìjọ sọ pé kò ń ṣeré nìyàwó kí ló ṣẹlẹ̀ gan-an má bàa múdù mi jẹ́ jọ. wo. hello bíbí ẹ wo hello kọ́ládé. oh my god. This is supposed to be a good news àbí. Ah, no jẹ́ lọ bá ń le. Ah, ah, but kí ló ń ṣe wọ̀nyí náà tí mo ti ṣì ń dunnú pé mo rí bẹ́ẹ̀ ta ọ̀fà one chance rèé o one chance burúkú rèé ikú tó bà tèmi jẹ́ ọgbọ́n bá tiẹ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀nà yìí ẹ fẹ́ upgrade rárá ni. ọ̀rẹ́ mi àwa ti gbébẹ̀ láti jẹ́ ẹ̀sìn ó ti mọ́ra. tẹ́ pé tí wọ́n kà mí mo gbé mo ṣọ́ọ̀pù màá ti ní problem. ìyá pẹ̀lẹ́ ah, eh, pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi pẹ̀lẹ́. wo bí mo fẹ́ kó sinmi jáde ni o. ó ṣàmọ bàbá tó máa ń sọ fún ẹ bàbá tó máa ń hide number máa pè mí every time. Mm, ok yẹ yẹ yẹ. mo sọ pé mo fẹ́ lọ rí i. You sure you get? Yeah. But my dear, I'm scared. <laughs> Ẹ̀rù ń bà mí gidi gan. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi, ó ní ewu Because ẹni tá à ń rí lójoojúmọ́ gan, ó ń sẹ̀ No talk of ẹni tá à rí rárá. O láti ṣọ́ra gidigidi gan ọ̀rẹ́ mi. Eh, but mo ti promise ẹ̀ náà. And you know promise is a debt. Mi ò fẹ́ kọ̀kọ́ tó máa fẹ́ máa. Ọ̀rẹ́ mi ẹni mò ń sọ fún ẹ sẹ́yìn pé ó léwu kò sí ìkọ̀tà máa ṣe ó léwu. ok fine kí a máa ṣe báyìí. ó dẹ̀ kù sí ẹ lọ́wọ́ o. lè ṣe báyìí náà. àwọn eh? kù sí ẹ lọ́wọ́ rẹ ni. ó Hm? mo dẹ̀ àtijọ́ yìí mo dẹ̀ ń pè ọ́ dẹ̀ gbé aago. n gbé ni mo ra aago ẹ mi ò gbé kí n fẹ́ gbé aago ẹ fún sọ̀dí tí ma fi gbé aago ẹ jọ nítorí ọlọ́run nígbà tí mo rí pé alákòóbá ni ẹ kí ló ní tó máa pè mí pé olóyún sọ fún mi náà hm? ṣé yẹ kó sọ fún mi pé olóyún léwu ta wà yìí tẹjọ struggle kò dáa tó ń plan fún mi ni o fẹ́ bá mi láyé jáde kó lè work. kọ́ládé má bínú má bínú oyún yìí zero six weeks. six weeks ó já sí pa oṣù mélòó ni ẹ. ó kù díẹ̀ kò pọ̀ṣù méjì. kò tí pọ̀ṣù méjì mm. ó simple gan ó simple gan kò ń ṣe nǹkan tó yẹ ká máa làágùn lé lórí lára nǹkan tó ti pọ̀ṣù méjì yẹn ó nídìí láti lọ sọ́dọ̀ dókítà rárá mọ́ ìwọ kò lọ ra chelsea ìgò ńlá yẹn ra méjì kó búyọ sí i ó máa jáde fúnra ẹ ní ah. kí ló ń ṣe é. Kọ́ládé mi ò lè ṣẹ́yún o. o mi ò lè ṣẹ́yún o lè ṣẹ́yún ìwọ ò lè ṣẹ́yún. mo ti sọ fún mọ́mí mọ́mí dẹ̀ sọ pé kí n fi sílẹ̀ mọ́mí sì ní kí n fi sílẹ̀ mi ò lè ṣẹ́yún o. Ah. mo ti sọ fún mọ́mí the next thing tí mọ́mí máa sọ fún ẹ ni pé kò fi oyún lẹ̀ eh. sọ fún mi ṣé mọ́mí ló fẹ́ báyìí gbélé ọkọ sọ fún mi ṣé mọ́mí ló fẹ́ báyìí tọ́ ọmọ. a máa tọ́ a máa tọ́ ọmọ sọ bí tí a ti máa rówó tọ́ ọmọ yẹn. kí ló ń wá ṣe. kí ló dé tí a máa ń ti báyìí náà. olóhùn á ṣe ṣé dandan ló gbọ́dọ̀ rò pọ̀ lọ́hùn-ún lórí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn kí ló máa ń ṣèyí èèyàn gan-an sọlọ́n fẹ́ sọ̀kalẹ̀ wá fún wa lówó ni èwo ah, wèrè gan. baby i'm sorry. sorry about what. the baby i i want to keep it. Ah, ṣé o gbọ́ ohun tí mo sọ lásìkò ni. má jẹ́ kí n ló bí mi o o ti ń bí mi ló bí mi o o ti yẹ love wèrè wo gan. i love you. Eh? you you know i love you. love me l-o-v-e tó bá sì ṣe tèmi nǹkan tí mo fẹ́ máa padà love ẹ padà bọ̀ for now I don't love you. ọkọlọdé kí ló dé tó dé wá sábẹ́ change báyìí nígbà tó dọ̀ ọ̀bọ̀ oyún ṣé ò love mi mọ́ ni. wà á máa lọ wà á máa lọ sókè o èmi jáde ń sìn kò sí mọ́ sí nílé o. wọ́n dúró de mọ́ mi. wà á dúró de mọ́ mi wo ó yẹ bàbá ẹ̀ bá kó fún ẹ o bá kó fún ẹ kún o bí kò ń jọ ní wàá yé mi o bá lọ bá lọ bá lọ sì máa lọ náà sì máa lọ náà mo bí lóba ẹ̀ mọ́ à máa lọ jọ mo máa gbé bíṣó wàá máa wojú ilẹ̀ pé ìyàtọ̀ ti dé bọ́ rẹ̀ ìyá sórí èèyàn pé sóríire kò ṣẹlẹ̀ rí ẹ̀kan ló máa ń ṣẹlẹ̀. kí ló sọ yìí àwọn ló máa gbà wá ọlọ́run àwa kọ́ ọlọ́run ni àwa ọlọ́run ni àṣírí ẹwà mi àṣírí ẹwà jami tọ́nà àwọn. tí n bá ń wálé ayé yìí tí mi ò pàdé mi ò rí ayé wa. àlùkò jami kan tá la wọn. kí ló ń ṣe tó ń ṣe báyìí náà máa introduce èèyàn sí ẹ pé àṣírí ẹwà mi rèé ó yẹ kó ti mọ̀ pé àfẹ́sọ́nà mi ìyàwó mi nìyẹn. o o o fiancé. ó lè ṣe yan ọkà ọ̀rẹ́ mi. ìyàwó ẹ eh. o lovely how are you. Hmm, kí ló kọ. fọlákẹ́ lórúkọ tèmi. Hmm. ọ̀rẹ́ mi Bánjí tí mo máa ń sọ fún ẹ. ó kásán o Bánjí. ẹ eh, ké mọ ni Bánjí kásán o eh, kí ni tètè tó ń bẹ. bíbí ni o ṣe fọwọ́ ra ọmọ eighty nine. gidi gan kí ló ń ṣe ètò yìí èmi àti ẹ mọ nǹkan tó mí ní pé Bọ́lájí Bánjí ó jọ jẹ́ pa ni ọmọ ọ̀dọ̀ àgbàlá méjì. ọ̀nkú tó bá wá ò lè rí gbogbo nǹkan yí padà ní. kémọ́ ni ó ti yé mi náà mo ṣe máa máa retí ọ̀nkú wa ayé ta wà yìí ó tá a bá ríra wa fi hàn lè fírí mọ́ra wa náà. a ó ní a lè fírí mọ́ra wa ó yí ẹ òun wá lè fírí mọ́ ẹ wá lè fírí mọ́ àsìyàwó ọ̀rẹ́ tiẹ̀ ó ti yí ẹ kò ní dín pé ẹ bá ń jí you offended me kíní kan ti ń ṣẹ́ mi kò sí yẹn. bíbí rẹ ò ṣe fowó ra o wọn kọ́ ọmọ yìí lé. wọ́n bí ọ̀rẹ́ mi gbogbo jíjẹ mú mi lé mi mo yé mi mo mọ̀ pé náà ló máa dé àmọ́ máa expect pé máa wọ kitchen kò sẹ́yìn rí o. kò tiẹ̀ ní ìdá tí wọ ah! kitchen èmi kan ṣe ló yẹ kí n ṣe lálejò mo fẹ́ lọ ra nǹkan sínú fi ó yẹ kí n ṣe alágbọ̀ òní bínú ni. kò ṣe bí kitchen. èmi nnkan sinu fi o ye ki n se kitchen emi maa da kí lẹ fẹ́ jẹ ah! kí lẹ ìyàwó mi kí ló fẹ́ jẹ. Close your eyes. Let me tell you all the reasons why. Think you're one of a kind. Here's to you. That's not how my Asna, would go máa yí nkó wọn jẹ wájú. Ọkọ wálé ẹ̀ka sọ̀rọ̀. Ẹ̀ka sọ̀rọ̀ àti Kọ́ládé. Ẹ wà bá. Mo wà. Ẹ jọ, ṣé Kọ́ládé wà round? Ọkọ wálé. Mo ń dá yín lóhùn. Ah. Nígbà wo skọ́ọ̀sì torí lè important ju tí mò ń gbọ́ lọ. Ah kí ló ṣẹlẹ̀. ẹ má ẹ jọ ṣé kọ́ládé wà ara ọ̀dọ́ fẹ́ rí kọ́ládé mi. wọ́n ti jáde o èmi gan ń múra àti jáde tẹ́lẹ̀ ni. bọ́ ó wá ìtọ́ òkè ṣé mo lè dúró dè. ah ẹ lè dúró dè torí mọ́mì tiẹ̀ ní kí n gbé nǹkan kan sínú mo ti fẹ́ máa lọ mà. ah ah ṣé ẹ máa fi mí lẹ̀ lọ ni. mo ti fẹ́ máa lọ mà. ẹ jẹ́ ń dúró dè. ẹ dúró tó bá ti yẹ ṣáfàmì tí. stone. Bọ́lájí, má dà fún. Ṣọlá máa ń gbọ́ òun ojúkọ̀ ẹ̀ pa ojúkọ̀ ẹ̀ lẹ́nu. Tó bá lè fẹ́ kémi àtẹ́jọ́ rẹ̀ ní láti bá mi tọ́jú ẹ̀. Torí bí ìyàwó kì í jẹ́. Jọ ọkọ mi, n fọ náà ń bẹ̀ tó bá mi tọ́jú ọmọ mi. Sórí ọmọ tó ń wò yìí, ojú kan tí mo ní tí mo fi ń rìn nìyẹn o. Torí Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣe mò ń bẹ́ẹ̀ ni. Tó bá mọ̀ pé o fẹ́ jọ̀rẹ́ mi, bá mi tọ́jú ọmọ yìí tó bá tiẹ̀ máa fẹ́ ọjọ́ máa fẹ́ mi àti ẹ̀ ni àfi tó bá ní ìfẹ́ ló òun kàn bẹ́ẹ̀ ṣá ṣó ti gbọ́ ọkọ mi fọlákẹ́. Hmm? inú mi dùn pé ẹ tẹ̀ welcome mi ṣe rí fọlákẹ́ tẹ̀ ń wò yìí kò kí n ṣe ẹni tí mo fi ń ṣeré ara bí ẹni lójú mi ni ó ti yé bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ gan-an mi ò kí n fọ̀rọ̀ ẹ̀ ṣe rárá ìgbà tó sọ fún mi pé òun fẹ́ kí n wá mọ àwọn òbí òun wọ́n six tẹ́kùn mo ti ní lọ́kàn pẹ́ tí mo fẹ́ fi ṣàyà rè mo ní láti tẹ̀lé wọn èmi ni kì í ṣe ọmọ bẹ́ẹ̀ mi ni kì í ṣe ọmọ burúkú mo wá ń promise yín pé màá tọ́jú ẹ̀ dé léwu tẹ́pẹ́ nǹkan yín á dùn pé à ah, ẹ̀ fọmọ fọkọ. ọmọ tó dáa ni ọlọ́run á bẹ̀ kọ́ yín pọ̀ ẹ pẹ́ fún mi. màgíà gbọ́ ẹnì kan mú ọkọ ọmọ ẹ̀ kó ìṣe pé kó dọ̀la kó túmọ̀ lórí wa bá mi pé ọkọ mi rèé o mi ní fẹ́ kí wẹ̀ wá látọwọ́ ẹ̀ tó ń gbọ́ àkọ́ládé èmi àti ẹ ti dọ̀rẹ́ ẹ sì tó bá tọ́jú ọmọ mi ó ti tọ́ ọmọ mi àti ẹ ti ìfẹ́ mi tó ń gbọ́ kọ́ládé kọ́ládé kọ́ládé ẹ̀mélòó ni mo pè ẹ́. ẹ̀mẹ́ta. lóòótọ́ nǹkan tó bá mi sọ ọ̀rọ̀ ẹ yé mi tèmi ni ò fẹ́ yí ẹ èmi dẹ̀ mọ̀ páyè tó wà ń gbà yẹn òun ló fa gbogbo yarí ògbóyún oṣè ọlọ́run dẹ̀ ti ṣe olúwa ló mọ ohun tẹ́nìkan ò mọ̀ hmm. ọmọ mi bàbá bí ọmọ mi wà tó yẹ pé bàbá ti lóyún ẹ̀ báyìí ọ̀nà máa ṣí fún bàbá ẹ̀ ìmí ìwà tá a bá bì lọ́nà máa ṣí àti ẹ̀tù wá dúpẹ́ pípọ́ gẹ́rẹ́ tán lóyún eléyìí lọ́nà ṣí fún ẹ̀ kí ló tó kù tó ò lè mú ìyàwó ẹ̀ sílé kẹjọ máa ṣe tọkọtaya ẹ káde bẹ́ẹ̀ sọ tó kọ̀ tó ní ò lè gbà ò lè ṣe kí ló dé tó kéré jù ní abódàgbà jù. ẹ wò mọ mi ṣé máa gbọ́ tèmi tèmi gangan ni òye yín ti ń yé mi ṣó ti yẹ fine ẹ̀ ń wo ni pé ọmọ yín ti kú lákàtà yín ó ti lọ ń dàgbé àdúrà gbà díẹ̀díẹ̀ ẹ wá sọ fún mi tí n bá sọ pé ó dáa fún mi mélòó gangan ni mo ti ṣe fún yín gẹ́gẹ́ bí ọmọ síyá bí wọ́n sọ̀rọ̀ náà ṣé kò tí ì yẹ kí n máa ṣe àwọn nǹkan oríṣiríṣi fún yín ní lẹ́bù tí mo wà yìí ẹ wá tún sọ fún mi nísìsiyìí pé torípé lóyún kí n gbà sílé tí wọ́n máa fẹ́ ẹsẹ̀ eré ó ṣe ẹ̀kọ́ o ọlọ́run ló. àyàfẹ́ àyàfẹ́ àmọ́ tí mọ́mí ṣe ṣe plan fún mi ni ṣe. wọ́n mọ́mí kí ni túmọ̀ lè mọ́mí kí ni túmọ̀ ẹ̀ sí. ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan ṣé ẹ pè mí nísìnyí ẹ fẹ́ pè wá sí meeting ẹ wá ń pè mí àti ẹ̀ kájọ parí ọ̀rọ̀ ṣáà ń jà ni ní ti ń báwo bó ṣe wá ń kí mi nìyẹn níbi díẹ̀. ó bó ṣe máa ń wálé yìí tèmi rè. ọ oh, bíbí. wo bí lóòótọ́. ẹ̀gbọ́n mi ẹ̀rọ ra. wálé wálé tí n bá sọ̀rọ̀ má sọ̀rọ̀ o wọ́n mi sọ fún wálé o ó jìnnà gan o ó gan. máa wo ohun tí ẹ wálé. wá bí ojú mi ìkó ń wá bí wọn fẹ́ gbọ́dọ̀ mú mi tèmi wọlé síbi kò lè pọsibú lóòótọ́ ni mo fẹ́ràn ìyá mi mi ò dẹ̀ lè fi wọn ṣeré àmọ́ lórí yẹn lórí ìkọjá yọ yìí ah! ìgbọ́. èmi ah. kìíní kí ló ṣe fún ẹ ìwọ ló ládégún ìwọ kan iná ló tún ládégún ṣé bí wọn ló mọmọdé ìwà tó ro yìí gbogbo bóyá ń ṣe fún ẹ nígbà tẹ wà ní skul o fẹ́ ya aláìmoore àṣà aláìmoore ẹ̀dá ọlọ́mọ ádámọ̀ ah. wọn ò ṣe gbá sílẹ̀ máa wo wọn níran kí ló dé. ok plan fún mi nìyẹn olójú ara yẹn plan fún mi ẹ̀ plan fún mi plan bí báwo òun jẹ́ boko haram. ẹ eh, ṣé kò jẹ́ boko haram ni. gidi ah, boko haram kì í lóyún ọmọ ló gbé sínú. ìjókòó ẹ ò jẹ́ boko haram yìí wà yìí ṣé ó nígbà tó bá sọ pé boko haram lòun ẹ jọ ta ló dá boko haram mọ̀. èmi ò dára tẹ ẹni mọ. ta ló wọ̀ bẹ́ẹ̀ ara wọn ni. mọ́mì tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lọ́mọ síyà ẹ pè mí àmọ́ mítìn is over no wa lọ. wọn kàn ń jẹmọ ni màámi ẹ fi wọn sílẹ̀ kò sí nǹkan kan ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan kan ẹ má wọrí oyún ilé má ṣe kó mẹba jẹ. ọmọ tá a ń bá wí tó ń wà nù ṣètò tó fẹ́ pa ọ àmọ́ wọn wà ní ipa ọ. àmì o. ọ̀rẹ́ mi mo tiẹ̀ ni mo tiẹ̀ fẹ́ bí ẹ̀ kọ́ládé tiẹ̀ ń kọ́. <laughs> kọ́ládé kọ́ládé ló ń béèrè bẹ́ẹ̀ yẹn tó o fàdé àlè gàrà <laughs> tó bá rí kọ́ládé ń sìn Kọ́ládé ti já sí ìgboro pẹ̀lú gbogbo àwọn babes kan. Ah, ah. <laughs> Jọ ṣé ó ṣì wà lẹ́nu ìwà pálapàla ẹ̀ tó máa ń wù káàkiri gbogbo ìgbà táwa skul yẹn kò tí ì jáwọ́ mbẹ̀. Kọ́ládé ó jáwọ́ tì tó bá tún mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ọwọ́ bèbí olówó kan ni Kọ́ládé já sí. Ah, Èmi bìlìfù pé gbogbo wa ti ń dàgbà ń ṣe ó yẹ kó máa rí ọwọ́ gbogbo nǹkan báyẹn bolẹ̀ hmm. ṣebí tí wọn bá ń dàgbà èèyàn máa yí ogun jà ni tó fi di pé irú àyà ti ń bímọ mo expect kó jẹ́ pé òun gan kó ti wá ọmọbìnrin kan fún lóyún kan ti jọ serious pẹ̀lú life òun. ó fi ilẹ̀ tì ṣé wọ́n máa ń foni wàhálà ẹ̀ ni tó fẹ́ gbọ́ tuntun I hmm. kọ́ládé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló fún lóyún. papọ̀ lẹ́ẹ̀kan náà. i'm telling you. báwo ló ṣe wá ṣe. ìwọ ló ń sọ yẹn ìwà hmm. ìwòlè filẹ̀ terrorist ni kọ́ládé terror Jẹ́sìrì, what's up? I'm cool. Ṣé wàá pa? Ó ti jẹun. Mo yóò jẹun tán ló dé yẹn. As usual, rice. Anyway, má ti jẹ́ ká sọ yẹn kan náà. Bébí bèrè lọ́wọ́ mi pé ta ni mo rí lẹ́yìn. Ta ló fẹ́ rí ó yà sọ fún mi? <laughs> Bèrè náà. Ó yá ó yá kí ló rí. Mo rí bọ̀dá Kọ́ládé ọ̀rẹ́ ẹ̀ o. Same Kọ́ládé my friend? Yeah. And so? Ah, <laughs> tó bá rí mọ́tò tí mo rí pẹ̀lú bọ̀dá Kọ́ládé lẹ́nìí oh my god kò ṣe small car as in big car as in range rover mm. as in ọ̀chànchà tear rubber yeah. hey. in fact me o believe. <laughs> anyway gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún mi kò níwò jẹ́ kí n wá sọ tuntun fún ẹ ṣó tiríka tó rí ọ̀sẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí mm-hmm. kọ́ládé tá à ń sọ̀rọ̀ ìmàwà lamẹ́ríkà are you serious. kọ́ládé ti di American wa ṣe ń sọ̀rọ̀ yìí o. <laughs> so kí ló tó fi sọ fún mi tẹ́lẹ̀. Hmm, n kàn wọ́n pé you know man to man talk nìyẹn. but kò ń ṣe gbogbo ọ̀rọ̀ kan ni mo kì í sọ fún yàrá yẹn as a wife concerned. You know? it's alright i'm sorry má bínú. baby o ṣe bá uncle kọ́ládé sọ̀rọ̀ at least you guys are friends pásítọ̀ náà bó lè help her out at least aṣáájú ṣetán at the same time ní yunifásitì ni àbí ṣé iṣẹ́ oṣù tó ń ṣe ṣé ó pè ẹ́ ni àbí èló ló ń gbà ń bẹ̀. wọ wọ wọ wọ ṣé bí kí n ti bá a sọ̀rọ̀ ni ẹ wọ máa bá a sọ̀rọ̀ máa bá a sọ̀rọ̀ èmi ni mo ní finance ẹ̀ ṣá bá a sọ̀rọ̀. ok i'm very happy. ok ṣé kàwé lé òkè kẹyà. wálé kí ni ọjọkọ. mi ìjókòó ẹ̀gbọ́n mi mi ìjókòó ṣé báyìí ń wà lẹ́yìn wúwa yẹn ẹ wá jókòó sí bíbá ẹ rógún ológun ẹ jókòó tì í kí ni ẹ kàn ranjú ẹ̀gbọ́n mi ni òkó yẹn jẹ o wọn wú àbáyẹn o ẹ wá fi tinú kẹ́lẹ̀ ẹ rántí ìgbà tọmọ yẹn a tó ń ṣe fún gbogbo wa kó dá o ẹ mo fẹ́ nọ à ẹ gbàgbé o àbúrò náà gbọ́ o panu ẹ pa. kí ni ẹ̀gbọ́n mi ẹ ṣe mi lẹ́jọ́ ẹ ṣe mi lẹ́jọ́ ẹ ṣe mi lẹ́jọ́ ẹ là ẹ ń ẹ ṣe mi lẹ́jọ́ ẹgbẹ kémi kọjá mo mọ yín náà mo mọ yín ẹ kí wàá ní ẹ jọ mí lójú ẹ ṣé mi lẹ ẹ kóra yín kí ló jọ. Yeah. Màá tẹ fóònù ṣáà fóònù yìí ni ó tiẹ̀ láìkó máa program rárá máa wo once in a while ṣùgbọ́n. Ah, I need to see this design. Very nice. Ní tèmi pẹ̀lú design, ìwọ ló ń design, ṣé mi ń design? Ó kàn mí. <laughs> Ó kàn mí pé mo wò ti tẹ́ mi lọ́rùn jù. èèyàn dẹ̀ máa pé pé pé pé pé pé kò ní gbé kọ́ọ̀lù ẹlẹ́dàá mi. Daniel, oh mechanic. Hello, Meko. Hello. Hello, Kọ́ládé. Ẹ eh, hmm, hmm. Hello, hello, Meko. Ah, èmi ni ìyàwó Tinúkẹ́. hello ah, network ló dára ṣá. network dá mò ń gbọ́ ẹ. kọ́ládé wíwá títa ní tún nílé ìgbà yẹn kọ́ọ̀lù mẹkáníìkì yìí ó ti ń di lemọ́lemọ́ o kí ló ṣẹlẹ̀ gan-an every minute this same caller. Ah, ọ̀ kí ló ń ṣe kí ni ìtumọ̀ yẹn ṣé kí n má receive call mechanic mọ́ ni. ok tell me mọ́tò gangan wọn ló bàjẹ́ gbogbo mọ́tò ló wà ń ta náà so what is it kí ló yẹ fi pè ẹ́. ẹ kí ni tó ronú báyìí. kọ́ládé kọ́ládé má jẹun wojú ẹ o. <laughs> tí mo bọ́ ẹdẹ mọ̀ pé mi lẹ́nìkan àfọlọ́hún. Ah. wọ́n ṣe lóbìnrin lọ ṣe mẹkáníìkì jágọ́ bí o ṣé gẹ̀ẹ́ ni mí ni eh. ṣé gẹ̀ẹ́ lèmi ni ṣé nǹkan tó máa sọ ni ẹ kí ni kí n tún sọ. ibi tí mo wà lélẹ̀ mẹkáníìkì yẹn á tún ẹ pè. ẹjọ́ tó bá tún mi gbò kí ló fẹ́ ṣẹlẹ̀. Gbé fóònù yìí. Kí ni mo sọ? Ó yá, wá gbé. Gbà lọ́wọ́ mi, mẹkáníìkì ẹ ti ń pè ẹ́ yàgbà. Mẹkáníìkì. Gbà náà. A ti sọ nǹkan tá a jọ fẹ́ sọ eh, eh. ní òní àti. Kọ́ládé gba fóònù yá. Bá a gbé fóònù. Ó yá gbé báyìí gbé. Ah, kò máa gbé Kò gbé fóònù Kọ́ládé ò gbé fóònù ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi mà ṣàánú mi. Pleasure. Ngoye mitshatse yena thina ngitshatse. Okay. Anyway. Ndi ngwami eh, ngibhekene ngithi. Um le nto meda ngikuyima for me ngiyamakhomba. You understand? You are men are in a Maria. Well, uh, we'll also talk to. Mm -hmm. So, I'll come back with you. mo ti lóyún. like seriously, I am pregnant. Ah, I'm so happy. Baby, kí ló ṣẹlẹ̀ á? Ah? Ṣé inú ẹ̀ ò dùn ni? Are you not happy? What do you mean? What do you mean? Ah, I'm pregnant for you. Ah, good. Ẹ̀yin náà hà kí ló ṣẹlẹ̀ wọ́n smile. Inú mi dùn, nǹkan ò pé ọkùnrin ló máa fi jẹ. Ó dẹ̀ máa jẹ ẹ́. Bẹ́ẹ̀ tí lè bá ti gbé ẹ̀rọ sí ọ̀dọ̀ sí ọ̀dọ̀. Mo gbọ́. Yes. Good Where is your conscience? Where is your head now? Ah, ah. Mo bá ẹ sọ láàárọ̀, mo bá ẹ sọ lọ́sàn-án, mo bá ẹ sọ lálẹ́ o ò ní gbọ́ tiẹ̀ yí ẹ tiẹ̀ yí ẹ tiẹ̀ yí ẹ ló máa sọ náà ó ti ṣẹlẹ̀ náà ó ti ṣẹlẹ̀ ní ìsìn kí ló kí ló fẹ́ ṣe ojú wo ló fẹ́ kí Tinúkẹ́ máa fi kó máa fi wò mí àbójú wo ló fẹ́ kí àwọn ará àdúgbò kó máa fi jọ wò wá wọ́n máa sọ pé irú irú ro borùn wọ́n ní ṣọ́ọ̀rẹ́ ṣọ́ọ̀rẹ́ ò lè sọ fún ni náà ó ti délẹ̀ sí kí ló fẹ́ ṣe ó ti pẹ́ tọmọdé ẹ̀ ti ń peku náà ó ti pààrọ̀ gidigba kí ló fẹ́ ṣe sí. friend mi nobody above mistake kò sẹ́ni tí ó lè ṣe mistake. don't tell me this don't just tell me that. má sọ yẹn fún mi rárá rárá kò sẹ́ni tí ó lè ṣe mistake ìwọ ló bẹ̀rẹ̀ náà mi ò bá ẹ sọ ni mo bá ẹ sọ o ò ní gbọ́ o ò ní gbà náà tiẹ̀ yí ẹ tiẹ̀ yí ẹ náà ó ti ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe sí. nǹkan tí mo ń tẹ́ láti sọ gangan ni i don't know where to start from <laughs> i'm so confused. sọ fún mi náà kí ló ń wá kiri irú owó wo ló ń wá lára ọmọ ẹ̀ tó rí ṣé mọ́tò ló fẹ́ rà ni after all you are learned now ó kàwé pálí ẹ wà lọ́wọ́ ẹ you can always work work for all these things we talking about tí kì bá ṣojú kòkòrò náà ojú tí ò kúrò this is a girl tájọ bẹ̀rẹ̀ from the university level from hundred level two hundred three hundred tá a fi ṣe tán wà ló orí gẹ́ ọ̀kan láàrin méjì kan ó ti gbé yẹn ó fẹ́ fún ẹ mọ́tò tó ò lè rà fúnra ẹ ó fẹ́ fún ẹ lé tó ò lè gbà fúnra ẹ. a disgrace lórí ti gbogbo kọjá ibi báyìí. ti bẹ̀rẹ̀ fọlákẹ́ náà tún lóyún obìnrin méjì lóyún fún mi at the same time. ẹ̀gbọ́n mi fẹ́ẹ́ sọ fún ìyá tó bí mi lọ́wọ́ pé obìnrin méjì lóyún fún mi papọ̀ lẹ́ẹ̀kan náà. àwọn méjì lọ kọ́ ìdálẹ́tọ̀ láwọn iṣẹ́ yìí. ṣe rúgbó mọ́ ìṣẹ̀yìn fọlákẹ́ o. fọlákẹ́ àbí tinúkẹ́ tinúkẹ́ ló fẹ́ sọ. dáhùn sí kò kí n ṣe tinúkẹ́ fọlákẹ́ ni lóòótọ́ tinúkẹ́ lè mọ̀ fọlákẹ́ yàtọ̀ sí tinúkẹ́ ẹ mọ̀ fọlákẹ́ ara ṣe ẹ mọ̀ sí fọlákẹ́ ni fọlákẹ́ ni ṣé wàá rí fọlákẹ́ tá a sọ̀rọ̀ ń pa ẹ̀gún fọlákẹ́ gọ̀ǹgọ̀ fún ẹ̀gún lóyún fún báyìí tinúkẹ́ wà lóyún fọlákẹ́ wà lóyún ọ̀rọ̀ yìí ò ṣe mí ara ó sùn sí lẹ́nu ó buyọ̀ i'm so confused mo ní kò mi mi mọ ibi tí mo ti fẹ́ mọ̀. ẹ ẹ wo mọ́ mi bí ọ̀rọ̀ ni kọ́ládé ṣe sọ fún mi ọ̀hún ṣe ti ọ̀rọ̀ yẹn ti ń jà rànràn ńlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta ṣùgbọ́n àti ẹ̀ mọ bá ṣe fẹ́ sọ fún yà á mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ náà pàtó náà dẹ̀ sọ fún mi mo ti mo ti bá kọ́ládé jà gan mo mo ti bá jà gan kò síbi tá a fẹ́ sí so ìyẹn náà fi sọ pé tọmọdé bá pè kú ó máa ó máa dá jẹ ọmọdé wa ti wá pààrọ̀ gidigba ń sìn kò síbi tá fẹ́ kò síbi tá fẹ́ gbà ìyẹn ló fà á tí mo fi wò pé ẹ̀yin láti gbọ́ sí ọ̀rọ̀ yìí kẹ bá lè tọ́ wa sọ́nà nǹkan tá a ṣe sí wọn. ọmọ ìfẹ́ pa mi ó fẹ́ kó bá mi ó fẹ́ kó bá mi kọ́ládé ìwọ náà mọ̀ ń pa ẹ̀ ìgbà tó ti ń sorí lẹ́gbẹ̀ẹ́lẹ́gbẹ̀ bíi lẹ́gbẹ̀ẹ́lẹ́gbẹ̀ lẹ́ẹ̀kan ni mi ti mọ̀ pé mọ̀ ń pa ẹ̀ torí bó bá ti sọ̀rọ̀ ní ẹ̀yọ́ ah, ẹ̀mí tí mo pọ̀ mọ́ ń pa ẹ̀ wọ́n ò lè bá sọ̀rọ̀ ah, ọlọ́run má jẹ́ kọ́ mọ gbàbí tó gbà wáyé kó gbàbẹ̀ lọ tí ó mọ̀ pọ́ obìnrin burú púpọ̀ lọ́mọ tó ti ń bẹ jíṣẹ́ jìyà láti gbọ́njọ́ yìí wá ló ṣẹ̀ṣẹ̀ wá lórí fọlákẹ́ kan ẹ kò tiẹ̀ lè ẹnu kò di bàbá àbèjì àtọwọ́dá ni àwọn méjèèjì ló máa gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nítorí pé ìgbà pọ́njú là mọ̀ rẹ̀ ọmọ yìí ṣíṣà fún ẹ kò sáfẹ́rùkù bẹ́ẹ̀ ni. mọ̀ọ́sí ṣe rí bóyá ẹ understand kò tún jàlá ti sọ fún yín. kò tí ì yé mi. ṣe rí fọlákẹ́ tá a sọ̀rọ̀ nípa ẹ̀ yìí àwọn parent wọn ò gbàgbé rárá àwọn ló jẹ́ kí mi máa rówó náà tí bá gbìyànjú ẹ̀ gbogbo nǹkan tó fún mi pátápátá ló máa gbà padà lọ́wọ́ mi. wàá gbà pé wèrè ju wèrè lọ òbí wo ni o bá gbẹ̀rẹ̀ tó bá ti mọ̀ wọn ara ẹ̀ kò yà àgbà méjèèjì mi nígbà yẹn fún ẹ torí ti bá tí bá délé àwọn Fọlákẹ́ yẹn tí mo bá sọ fún wọn pé sẹ́ mi ò gba oyún ọmọ mi ti ní ìyàwó wọ́n bá jọ òòjọ́ rẹ̀ má bá àárín yẹn jẹ́ fún ẹ o má bá jẹ́ o tètè bá sọ̀rọ̀ níbi tí èèyàn ti ń gbọ́ torí mo mọ̀ pé kọ̀ọ̀kan náà nìyí Sàámú Tẹ̀lá kí ni wọ́n bá mi sojú ọ̀rọ̀ o. Uh, uh. Dámìíràn bí màámi ta lọ́wọ́ yìí. Sọ ẹ̀rọ ra ṣé wàá tóbi lọ ẹ̀rọ ra lọ́wọ́ tóbi lọ o. Dámìíràn kò lè lè dá. Èmi àwọn bí. Ẹ máa Dálé kání máa pè. ọlọ́kadà lè wá àdìwá ọlọ́kadà. ìpá ọmọ. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. tí mo lójú ọpọ́n yìí o kò da rárá ṣùgbọ́n èwo ló lóyún nù wọn. méjèèjì ló lóyún àwọn méjèèjì. Ah, méjèèjì ló lóyún. ọwọ́ ah. àlọ́ lè kó wọn méjèèjì wá nísìn torí lónìí a fi ojú ajé kò ní sọ. fún bẹ́ẹ̀ kọ́ àbúrò gbọ́dọ̀ sẹ́ẹ̀ lẹ́nu ọba wẹ́wẹ́ àṣẹ. tètè lọ kíá. o lè mọ maami ọlọdi àwọn maami bá. ìyá maami maami ẹdìgbé bàbá mi gbìyànjú lórí kọ́lá tó wà náà. Ìyá máa ń lè sáré, lè sáré, lè sáré ọ̀kadà máa fi ẹ̀ ti gbọ́ bàtà ọ̀kadà.

táyà mi táyà yẹn ti jò táyà yẹn ti jò. táyà wọn ló jò o. táyà ti jò sẹ́lẹ̀ sẹ́lẹ̀ ah, kò sẹ́ mọ́nẹ̀jì táyà yẹn ti jò nílẹ̀ náà. táyà yẹn ti jò nílẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀. ẹ má jẹ́ màá ní sùúrù o. àrùn ìlànà. Ìmọ̀lẹ́ ìpínlẹ̀ ọ̀sán. ẹ wo ẹ kó sì lọ́jà fún mi lórí ọ̀kadà kan ẹlẹ́lẹ́sẹ̀ fún mi àtẹ̀fẹ́ àpọ̀kadà mi gẹ́ nìsín kí n gbogbo ilé gan nísìn. sí lọ́jọ́ rẹ̀ fún mi lórí ọ̀kadà ẹ kó lọ ogun gbogbo gan gbogbo lè ti bàjẹ́ sí ti lẹ́nu ìsìn pátápátá kí gbogbo ní ìsìn báwo gbogbo ilé mi ṣe o ti sọ mi ní ìsìn. babaláwo ṣubú ilé babaláwo ṣubú. you are going nowhere will you shut up your mouth if i'm talking woman ọmọ mi ò lọ síbi kankan ọmọ mi dáadáa o and you know me very well irú family òṣìwò ni ẹ irú fetish family òṣìwò ni ẹ you know I told you wo Fọlákẹ́ you are my daughter láì tiẹ̀ o gbọ́dọ̀ lọ sílé babaláwo náà will you shut up your mouth. ẹ̀jẹ̀ má tiẹ̀ mi o please you better don't tear me so bá ọkọ you mo sọ fún ẹ má tiẹ̀ má tiẹ̀ mi ló ń bẹ̀rẹ̀ o ọmọ mi i engineer Rufus ọmọ oh, mi dada you know the kind of house I come out from you know where I go first. engineer Rufus ah ó oh, lè pa mí jẹ́ kí n sọ tẹnu mi ó lè ní kọ́ńtà gbẹgbẹ́ tó fẹ́ mi náà jẹ́ kí n sọ̀rọ̀ àjọ bímọ ni náà àjọ bímọ ni wo kò mean anything sí ẹ mú lónìí ló ń gọ o mú lónìí ló ń gọ ẹ tó ń sọ̀rọ̀ bí amọ ni àwọn ọmọ bá ní kọ́ wẹ̀ ṣe nílẹ̀ dẹ̀dẹ̀ ká sọ̀rọ̀ dẹ̀ ká sọ̀rọ̀ ooo ní ká má sọ̀rọ̀. you know we are from good Christian home ọmọ òrùlé tí mo ti jáde náà ọmọ mi ò lọ́ọ́ bí kankan. ọmọ mi ò àlùfọ̀lákẹ́. mo fọ pé ilé yìí ni. omi ẹ̀dẹ̀ bá mi bẹ̀ wọ́n. wò ìwọ náà kí náà ni kò wá ṣe bẹ̀. lọ́wọ́ tí ẹ yé mi ọkọ nìyẹn títí tí bàbá o ọkọ máa ṣe kọ́ládé I don't know omi ẹ̀jọ̀. wò ó wọn tá a máa máa wọ̀ èmi ṣáà lè jẹ́ ẹ̀ trust him nígbà yìí ṣé ṣùgbọ́n àwọn ìgbàlódé tó ń rìn àpò ara ẹ̀ jì. o ò ní ṣubú dànù àdúrà àgbà kò sí òkè ṣòro kan tọ́lọ́run ọba ò sọ di pẹ̀tẹ́lẹ̀ sórí má jẹ́ kí n purọ́ fún ẹ àwa ti kúrò nínú wòlíì tí ń wí ńgbà tọ́lọ́run ò wí àwọn tí wọ́n ṣerú ẹ̀ lánàá ọmọ bíi tí wọ́n bára wa àwọn òde gbọ́dọ̀ ṣerú ẹ̀ wo má jẹ́ kí n purọ́ fún ẹ bí mo ti ń gbàdúrà lẹ́ẹ̀kan yẹn àmú mi rí nǹkan kan torí ṣe ni gbogbo ẹ̀ ṣókùnkùn tó bí bí ìgbà tí kùrukùru bo nǹkan mi ò rí nǹkan kan ṣá ṣùgbọ́n mo mọ̀ pé abániṣe lọ́lọ́run kò ní fi wá sínú òkùnkùn ní tá a máa ṣe ni pé ìwọ máa lọ lé tó bá délé lọ máa fi ara ẹ sínú àdúrà èmi náà níbí wà nínú àdúrà mo mọ̀ kílẹ̀ tó mọ́ ọlọ́run gbọ́dọ̀ fi àwọn kankan hàn mí nípa ẹ̀gbọ́n yẹn wà lọ́lé. ẹ ṣe gan pásítọ̀. Ah! mo ní òbìrìkì àdìpọ̀ ikọ̀ ogun dà. ọ̀ ní kú. àṣẹ o. yẹ yẹ wálé dà. gbàtà tètè dé mo tún ní kóun náà tún wá yín lọ ni. ó tún wà lọ́kẹ́. kí làgọ́ ọwọ́ ẹ wí. náà ni sà. ni aago tiẹ̀ wí. tèmi ò sọ pé aago mẹ́sàn-án aago mẹ́wàá àbọ̀ ló ti lù. Ah. wo jẹ́ kí n sọ fún ẹ ohun tí mo rí ò dáa o ohun tí mo rí ò dáa rárá ó dẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀gbọ́n yẹn kágo méjìlá tó lù ó gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ kágo méjìlá tó lù tágo méjìlá bá fi lù

ẹ eh? nígbà tí o mú un. Thank you. Sick.

ojú ojú ọjọ́ tí mo ń wò yìí o kò fẹ́ fọ́rẹ́ o. tóun ló mọ yìí. Ah. ẹ fọkànbalẹ̀ mọ́ mi. <laughs> bàbá mo dúpẹ́ o. òjìdé. òjìdé òjìdé o. Ah! ìyá kọ́ládé níbi ànlọ́ládé yìí mo ní òrìṣà kan bẹ́ẹ̀ ń dilé yín nídìílé ọkọ rẹ mo fẹ́ kọ́ ọ sọ fún mi òrìṣà ẹ àánú òrìṣà kan bàbàrà ń dilé ọkọ mi ju wípé ọmọ inú ilé agboolé ọkọ mi kò gbọdọ̀ ṣàfà lóyún olóyún ń ta ará àta kan dẹ̀ rèé kò gbọdọ̀ ṣàfà lóyún olóyún nínú ọmọ ilé ọkọ mi. arábìnrin wojú mi dáadáa o ilé àwọn ọlọ́wà yóò gbọdọ̀ parọ́. Ah kí ni àṣírí tó pa kó láti ọkọ rẹ. àbúrò ló ń ṣọmọ mi bàbá kí lẹ ń sọ báyìí torí Ọlọ́run ẹ ń pariwo ẹ ní kí n wá kí n wá kí n wá mọlẹ tí wàá débi bàbá tó ń sìn ẹ dẹ̀ sọ pé kí ni mo mọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an. ní kò sọ̀rọ̀. gbogbogbogbogbò má wulẹ̀ jẹ́ gbogbogbogbogbò kí kò túbú ilẹ̀ jọ torí ọlọ́run tó máa ṣẹlẹ̀ ní kò sọ. ọfẹ máa pa ọ́n ní ni mo ní kò sọ àṣírí tó wà ń bẹ̀ ní tó ọmọ nípa ọkọ rẹ tó sáré yìí nǹkan tí mo ṣe yìí ṣó wà justified by ó ti jẹ́ lọ́nà àbí báwo lèèyàn ṣe máa love èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ pé akọ máa kóbìnrin kiri Kọ́ládé is cheating too so please mo ti ṣe léyìn lọ. ẹ dúró náà bọ́bọ̀dé yìí kọ́ ló máa lò máa rò pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn òun ló ti fi gẹ́ẹ̀tì mi. <laughs> I'm justified, I beg. Ṣé léyìn náà? Yẹ́ẹ̀, Jagunlabi, yẹ́ẹ̀. Bá ọ̀ṣọ́ wa. All right. Yeah, ṣe ti ready. Ready for two. Seven C. Ẹ̀rọ. Oh, like fifty cent. Jókòó sọ fún Mósìkò tirẹ̀ mi láìkẹ́ o ó mọ̀ pé bàbá mi mo fi jọ ṣó yẹ mi láìkẹ́ o ó let's go. nísìnyí ọ̀bọ̀dé kí ló ń ṣe ṣé òròbóyá gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ kiri yẹn òun ló fi gẹ́ẹ̀tì mi báyìí bí màmá nǹkan tí mò ń ṣe. Ah, ọmọ fìyẹn sílẹ̀ o pápá máa ń tèmi. Ah! ìwọ ọmọdé yìí ìwọ ọmọdé yìí ìwọ ló ń ṣe mí. Hmm. tó tán. Ah! sọ́tọ̀ ṣe mo sọ fún ẹ mo kìlọ̀ fún ẹ tó. ìyá kọ́ládé mo sọ fún ẹ kọ́ládé. ọ̀fọ̀ wá sí ni. kí ló ń ṣe ẹ nà ọmọ. èwo èwo. kọ́ládé. Ah! kọ́ládé kọ́ládé ah! kọ́ládé bá mi wù. kọ́lá. bàbá. Ah! yé kílẹ̀ kílẹ̀ ṣe ṣé mi àbíkọ́ mi. ìyá kọ́ládé ìbá ṣe pé kọ́ládé ó gbé jẹ́ ni ọ̀rọ̀ rẹ̀ bá má dà báyìí ọ̀rẹ́ mi nǹkan tó ń sọ fún mi lórí fóònù lẹ́ẹ̀kan yẹn mi ò gbọ́ dáadáa kí ló ló ṣẹlẹ̀ sí kọ́ládé. ó ọ̀rẹ́ bó ṣe rí gan-an ni mo ṣe explain fẹ́ kọ́ládé ti kú. àfìgbà tí bọ̀bọ̀ yìí tó fi ìṣekúṣe tó fi rán rẹ̀ lọ sí ọ̀run àrèmábọ̀ kí ló lè tó yìí kí ni nǹkan tó lè tè nílé ayé yìí ẹ́ ayé tá a máa fi lẹ̀ lọ níjó kan ẹ èmi ni mo da tó èmi ni mo da tó borí dúdú àgbẹ̀ borí pupa àgbẹ̀ ọkùnrin ètò ètò tírín ètò sanra ẹ olójú kò mọ̀ ọ́ lọ. ó ti àwọn nǹkan tó dùn mí nínú àwọn girls méjì tí mo sọ fún ẹ pé ó lóyún fún gbà yẹn àmì ọ̀ tó pánú ẹ̀ bóyá iṣẹ́ owó ẹ̀dẹ̀ ló pa àbí ìṣekúṣe tó ń ṣe ni àmọ́. so lọ́rọ̀ kan kọ́ládé ti kú báyìí. ó ti kú o ó ti kú o kọ́ládé ti kú o. Hmm. lọ́wọ́n Ọlọ́run á máa foríjì o, Ọlọ́run